نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له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 أما بعد فيا عباد الله أرأيتم لو أرنا ضيفا عزيزا ووفدا حبيبا حل في ربوعكم وضمركم بفضله وإحسانه وأفاض عليكم من بيره وامتنانه فأحببكم وحببتموه ثم حال ثم حان وقت فراقه عباد الله وهل هناك فراق أشد وقعا ووداعا وأكثر أساء من وداه الأمة الإسلامية هذه الأيام لفضلها لضيفها العزيز ووافدها الحبيب شهر البر والجود والإحسان شهر القرآن والغفران والعتق من النيران شهر أطعم فيه الأغنياء الفقراء شهر تعاون فيه الأقوياء الضعفاء شر قل فيه الزنا وشرب الخمر شهر رمضان مبارك شر صار فيه الأشقياء سعداء عباد الله لقد حذن الشهر بوداه وأدنى منه الرحيل والفراق ولم يبق إلا قليل عباد الله وقد كنا بالأمس القريب نلتقى بقدومه ونسأل الله سبحانه وتعالى بلوغه واليوم نلقى برحيله ونسأل الله سبحانه وتعالى قبوله يا همة محمد ويا همة رسول الله صلى الله عليه وسلم ويا همة أبا القاسم ماذا هذا الشهر المبارك وقد أحسن فيه أناس وأساها فيه آخرون وهو شاهد لنا أو علينا بما ودعناه من أعمال ولا ندري هل سنذرقه مرة أخرى أم تحل بيننا وبين هادم الذات والمفارق للجماعات على إن السعيد بهذا الشهر من وفق لإتمام عمله وإخلافه عباد الله مات يكفر لما لم يكفر له في هذا الشارع المبارك ومات يقبل من رد في ليلة القدر أيها المقبلون أنها لكم ومنها وأيها المردون jabara Allahu musibakum adápẹ́ fọlọ́run àlékún ìkẹ́ rẹ̀ àánú rẹ̀ orí ajẹjẹ tẹ́ kó máa bá òjíṣẹ́ ńlá muhammadu sallallahu alayhi wa sallam ẹ̀yin ẹrúsìn ọlọ́run kútúbà tèmi èyí tí ó jẹ́ kókó rẹ̀ òun náà ni wìdáàn lè ṣáhàrí mubarak ṣáhàrí gufron à ń dágbére lónìí lẹ́yìn jimá tó ní kámá tanra wa inú àwẹ̀ yìí kò sí mi àwọn àǹfihàn yìí àǹfijimá tó ní àfi ń dágbére fún oṣù tó jẹ́ pé àlùbáríkà ọlọ́run orí agẹ́njẹ́tán rẹ̀ ó kún bẹ́ẹ̀. oṣù tọ́lọ̀ ń di dí tó fi lẹ̀ láti sàánú àlùmọ́ àlẹ́ Muhammad ni. oṣù tọ́lọ̀ ọba tó yọ lẹ́nu gbogbo oṣù. ànínú oṣù yìí mo fẹ́ kó sọ́pọ́lọ́sì ni àforíjì mi ọlọ́run ọba. oṣù kan yìí náà ní bá lolúwa yọ ọ́ lẹ̀ pé àwọn nǹkan bẹ́ẹ̀ nù àwọn ẹ̀dá ọlọ́run ọmọ náà la ti wọ́n tẹ́lẹ̀ ó fi oṣù yìí ó fi gbé lọ́pọ̀lọpọ̀ kúrò nù wọn náà oṣù kan yìí náà ní bá ẹni tó yẹ pé gbogbo àlámọ̀rí rẹ̀ dídàrú ló wà a sì yí oṣù kan yìí fún kó àlámọ̀rí rẹ̀ sí jàmáà jàmá mùsùlùmí bọ́lọ̀ba ni ó yé wa tó sì ní ìtumọ̀ fún wa ìdágbére tá à ń dágbére fún rọmọdánà yìí ọgbẹ́ ọkàn ló yẹ kó jẹ́ fún wa ẹ̀yin orí ni taba lálejò nílé wa àbí iléeṣẹ́ wa alẹ́nisẹ́ àti ń bá wa ṣiṣẹ́ àbó wa láti ibì kan wá bẹ́ẹ̀ ilé iṣẹ́ wa wò ó wá ṣiṣẹ́ ń bẹ́ẹ̀ ni ó wá ṣe fúgàmù kan bẹ́ẹ̀ ni àsìkò ó wá jẹyàn dáadáa sí wa gbogbo ẹ̀bùn tó lọ́n bùn lẹ́bùn dáadáa ó fi bá wa lò ó fi bá wọn ọmọ wa lò ó fi bá wọn ìyàwó wa lò gbogbo dáa tó lọ́n fún. bá a ṣe nífẹ̀ẹ́ rẹ̀ ló náà nífẹ̀ẹ́ wa irú ẹni bẹ́ẹ̀ kó wá tásìkò tó fẹ́ lọ tó ń lọ tó jẹ́ sí pé irú èèyàn bẹ́ẹ̀ láwùjọ báyìí ó sọ wọ́n bó ní ó ṣe lọ́kẹ̀ mi àti ẹ. ìwo ní kí ní agbára jù ní ìdágbére tí ó kó ọgbẹ́ bọ́ kàn tí ó kó bànújẹ́ bọ́ ọkàn tí ó kó rònú bá yàn kò sí ìdágbére náà tó le tó kí oṣù àlùbáríkà yìí ká máa dágbére fún pé ó dìgbà nítorí pé eléyìí ẹ̀ẹ̀kan ṣoṣo lọ́lọ́wọ́n bá yọ ọ́lẹ̀ nínú ọdún o tó bá wá rí bẹ́ẹ̀ jẹ̀mọ́ oṣù yìí oṣù tọ́lọ̀ máa ń forí tó máa ń forí di ẹ̀dá ni oṣù Ramadan àríwú ẹ̀ bàbá tanra wa jẹ ni àwọn kan bẹ́nu àwọn ẹ̀dá ọlọ́run lónìí kèé ṣe kí àwẹ̀ ní wọ́n gbà àwọn ò fẹ́ kóṣù yìí lọ mọ́ àwọn wo ad-du'afa'u wal-fuqara. oṣù yìí ọlọ́run ọba fi àánú àwọn tálíkà ó fi sí ọkàn wọn lọ́rọ̀ ẹ wo kẹ̀tíkẹ̀tí tí wọ́n ti ń gbóúnjẹ fáwọn èèyàn kẹ̀tíkẹ̀tí náà ń fáwọn èèyàn lówó kẹ̀tíkẹ̀tí náà ń ṣe lára sáwọn èèyàn àwọn tálíkà irú oúnjẹ tí wọn ò rí jẹ lọ́jọ́ lásán wọ́n ń rí jẹ ní Ramadana irú àwà tí wọn ò dá nínú oṣù lásán wọ́n ń rí dáhùn ramadana oṣù yìí máa ń lọ náà nù oṣù kan yìí náà ni ó tá a sọ ẹni tó jẹ́ lérí egbú èèyàn tó lù wá sọ ọdún lérí rẹ kọ́lọ̀ ọba ó ṣèmí àti ẹjọ́ lórí inú oṣù yìí jàmá mùsùlùmí níwòye àná ìyẹn ni pé ní kòpẹ́kòpẹ́ lèmi àtẹ́mọ̀ ń bẹ lọ́rùn tí oṣù Ramadan náà yóò sojú ẹ̀mí wa àmọ̀kọ́nú ẹ àwọn míì yóò sojú wa yóò sojú wa kò mọ̀ sojú wọn ẹ wá ní tá à ń sọ lónìí jàmá ibi kútúbà yìí náà láti ń sọ fá ọjọ́ mélòó sẹ́yìn tá olúwa wa ọlọ́run sí ọmọ ghana yóò sojú ẹ̀mí wa ọlọ́run wa ni ó sojú ẹ̀mí àti ẹ àtúndágbére fún lónìí. olùdílé yìí o ọlọ́run jẹ́ àmà lórí ẹ̀yin ju anẹ́ Muhammad ẹ̀yin ọmọlẹ́yìn anẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam bàbá tàn ajẹ́ ló kù òkùnkùn ní kún kó mú mọ́ ara ẹ̀. Ramadan ti lọ báyìí náà nù àbíká ló ti lọ. èmi àti ẹ̀ lásán ń dágbére fún un àmọ́ bá a ti ń dágbére fún ẹni tí ń ṣe iṣẹ́ tẹ́nì kọ̀ọ̀kan wá ń ṣe tí ń lọ ń dágbére fún. èmi àti ẹ̀mọ́ tá a ti ń dágbére fún pípọ́ lọ bí ó ti lọ. àwọn kan bẹ bẹ́ẹ̀ irú dágbére tán fún Ramadan náà nù. wọ́n lé sọnù bí ọ̀gá wọ́n ti Ramadan náà bí sí i àgbọ̀ ọkọ̀kùnrin inú àwẹ̀ ọ̀gbọ̀ owó obìnrin inú àwẹ̀ ọ̀gbọ̀ owó tẹ̀lifíṣàn fún ọ inú àwẹ̀ ọ̀gbọ̀ ọ̀sẹ̀gbá inú àwẹ̀ wọ́n wá rí gẹ́gẹ́ bí oṣù sọnù àwọn kan bẹ báyìí o inú wọn ń dùn bí ramadana ti ń lọ ni nítorí pé ramadana ká ọwọ́ wọn pọ̀ níbi ìbàjẹ́ kò jẹ́ kí wọ́n rí bàjẹ́ sí dáadáa wọn ò rí bàjẹ́ sí lọ́sàn-án ramadan wọn ò rí ṣe lálẹ́ ramadan àmì mi àti ẹ àjọ ń dágbére fáwẹ̀ táwọn ń sojú àánú àmọ́ nù ọkàn mi àti ẹ àmọ́ tá ń dágbére fún o. ta lé lérí ire gan ni mi àti ẹ ta lé lérí ire nù wa jàmáà wallahi alazim ẹni tó jó lérí ire nù wa òun lè ta fi ṣe kóńgẹ́ dáadáa nínú oṣù yìí ẹni tó jó lérí ire nù. No tàlẹ́lẹ́rí ibùdó àmọ́ àmọ́ ẹni tí wọn ò ṣàforíjì fún tí ò ráforíjì ọlọ́run ọba nínú oṣù yìí ẹ dákun níbo làwọn tí ó rí lóṣù tá a mọ̀ bọ́yá pé èyí tí ń bọ̀ wá yóò sojú ẹ̀mí wa àbí kò sojú ẹ̀mí wa oòrùn tó kunlẹ̀ yìí ó sì sàtọ̀ ò inna hadhihi tadhkira. فمن shaha taqada إلى ربه sabila wọ́n náà tún igbá tó di tún wò irú dágbére wo lọ́n ṣe fún ramadana ṣé dágbére sọnù lọ́n dágbére fún ramadana tó kò jẹ́ àárín kankan ṣe tábẹ́ ṣe nù bàjẹ́ tábẹ́ ṣe mọ̀ pé sọ́lọ́ wọn fi sọ́lẹ̀ sàn rẹ̀ nù o wa ma rabbuka bizzalami lil abid olùwò sábòsí fún yàn nítorí bá ti lọ́gbà amúlùwà máa ti ń bẹnu ọkàn mi àti ẹ ẹnu ọjọ́ tó kù yìí náà ẹjá tún àníyàn wá ṣe o ẹjá tún ṣe wá ṣe àbí ọlọ́run ọba àlékè ọlá kó mọ́sá àgbà rẹ̀ tá a gbà yín mọ́sá àgbà lọ́wọ́ wa ọlọ́run o ẹnu yìí tó kù yìí náà ọlọ́run yóò ti jẹ́ mi wá ah, báyé ti rí nù àtúmúrọ̀ ọdún a tún mọ ní kọ́nà wọn bá yóò kọ́jú kó sojú ẹ̀mí wa gbogbo ìgbà náà ní kó sojú ẹ̀mí wa kò sígbà kan tí ó mọ̀ bọ̀ láyé tèmi àti ẹ̀ ò ní bẹ lọ́run kó sojú ẹ̀mí wa kò sígbà tí ó mọ̀ bọ̀ láyé èmi àti ẹ̀ àtàwọn tó ti kọjá lọ sọ́hun náà kọ́dẹ̀ tí ó kù lónìí yóò sojú ẹ̀mí wa là máa ń wí àmì tó dèmi àti ẹ̀ lójú ni pé kèé ti gbogbo àwa tá a jọ sọ pé. ọdún tá a fẹ́ o yìí tó sojú ẹ̀mí wa gbogbo àná sojú ẹ̀mí wa kò lè sojú ẹ̀mí gbogbo wa. òun la sọ pé àǹfààní wà fún wa dáadáa lẹ́nu ọjọ́ tí làmàlà náà kú òyìí káwọ àánú àwọn tọ́lọ́wọ́n ọba tí ó yọ tí ó bọ okùn náà kò lọ́rùn orin máa ń fún wa ní oṣù yìí o tó kàn dìsáìdì náà ni ọmọ lágbájá ọmọ náà ni wọ́n tẹ́lẹ̀ níwọ̀n tó ọmọ bọ́bá di ramadana mi ó sì ń ṣe sí dákùn yíyá ni yẹn padà pé bí ramadana wa ti wá kó tó bá ti kó tán nísìnyí ìbàjẹ́ tá a fẹ́ ṣe àmà àríṣe dáadáa yíyá ni yẹn padà bóyá látara kọ́ yíyá ni yẹn padà bóyá kí wọ́n dé bá ọ̀ mà kò sí kú lójú rẹ ní àwọn tó kú lánàá kò sí lójú wọn sọ́ọ̀tì ẹ̀mọ̀ bá mi kú ṣe máa ń rí bó wà lójú yàn iṣẹ́ ìsúlélẹ́yìí ẹjẹ́ á di ẹrú gidi fọlọ́run ọba ká dúpá jù sẹ́lẹ̀ fófin ẹ̀ kí ló ló bá fẹ́ ká ṣe kí ni ò fẹ́ dákun rí ramadana yìí kọ́ máàkì ẹ̀ kó jẹ́ mọ́jẹ ìgbàgbé fún ọ nínú ọjọ́ rẹ láyé pé ní a nínú ramadana yìí òun mo ní kó mo yàtọ̀ ẹ wọ àwọn tí wọn mú gbó àwọn tí wọn ta gbó tà mọ́ ẹ wọ àwọn wọn mutí àwọn tí wọn ta títí sọ́ọ̀bù wọn wọ́n máa ti ń kún sọ́ọ̀bù wọn báyìí àwọn ìjọ lọ́tí àwọn àbá lọ́tí wọ́n ti ń kun sọ́ọ̀bù wọn wọ́n ti ń ra síà síà tuntun wọ́n fẹ́ gba àlejò lérí ìwé èèyàn sọ́ọ̀tù padà síbẹ̀ dákun jẹ́ kí ramadana yìí máàkì ẹ̀ tọ́gbọ́n yìí ìwọ náà máàkì ẹ̀ kó jẹ́ sábà bí eríire fún wọn pé ní ah níjọ́ tí mo fi ọwọ́ sílẹ̀ tí mo ma ramadana ọdún yìí ni bóun ní bá da tó fún ọ tọ́rọ ọmọ tó padà ayé yìí à ń lọ ni à ń gbà tá a lọ kò sẹ́ tó máa èyí tí ó sì sàǹfààní bí mi àti ẹ̀ ìtàbá filẹ̀ ni o bọ́dé sì ná ìyá alágbèrè àǹfààní lélẹ́yìn fún wọn náà o wọn náà máàkì oṣù yìí gbogbo àwọn tẹ́ ẹ dábàdé pàdé fún un ọdún tẹ́sán lọ ṣèbàjẹ́ jẹ́ kó tán síbẹ̀ ìwọ náà ìgbẹ́jọ́ tó fìbàjẹ́ lẹ̀ nínú oṣù yìí ni kálukú mọ̀bàjẹ́ ti ń ṣe èmi náà mọ̀bàjẹ́ ti ń ṣe ìwọ náà máa yí tó ń ṣe ẹ dákun ẹ jẹ́ ká jẹ́ ẹrú dáadáa sọ́lọ́run ọba pé inú oṣù yìí lọ́lọ́run ní fi tọwọ́ mi lẹ̀ abiyọlọ́run mọ́sàgbà wa lẹ́rú o la ilaha illallah ala nabiyyina muhammadin wa alihi wa sahabihi wa sallam. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أدعوكم الله عليكم كيري قولي أجين جتاري كما باو جسن الله محمد sallallahu alayhi wa sallam akúpalẹ̀mọ́ ọdún ọlọ́run jẹ́ kó bá aláyàtà láàfíà báyé ti rí nánu àtúnpalẹ̀mọ́ ọdún náà ni bàbá fẹ́ sọdún ọdún ṣíṣe ẹ̀sìn ni o ẹ̀sìn lọ́dún ló fi nílànà bá a ti ń ṣe é ń tá a sì tá àgbàlá dání ó ju tayọ kíká jẹun ká mọ́ lọ́wọ́ àti ká ṣe é bó òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam bó ti gbé kalẹ̀. ọdún àwẹ̀ òun láyọ̀ zakatul fitr kájúpa yọ ọyọ fọmọ rẹ kọ́dà yìí tí ó gbàwẹ̀ kọ́dà yìí tẹ̀ bí níbẹ̀rẹ̀ àwẹ̀ ọdún kọ̀ọ̀lá lẹ bí òun náà ẹ yọ zakatul fitr rẹ̀ kẹ̀ náà àwọn tó máa ń bẹ lábẹ́ rẹ ọmọ rẹ ni wọ́n ní wọn ń sọ ọmọ rẹ abẹ́ rẹ ni wọ́n wà ọyọ zakato títírì wọn. àyàfẹ́ ńtọ́ bá mọ̀ pé ẹ ti bẹ lábẹ́ rẹ yìí ibi tó ti wá ọ̀dọ̀ ọkọ rẹ ní bàbá rẹ ní wọ́n yọ ọ́ àmọ́ bá ní yọ abẹ́ rẹ ló wà ọyọ. ọ̀ràn yẹn ní tí ò bá dé pọ̀ ọ̀ràn yẹn súnà tó kan pa ni tó súnmọ́ ọ̀ràn yẹn tán àfi ká yọ ọ́. àmọ́ lẹ́kọ̀ọ́ ẹni tí ò bá lágbára rẹ̀ ó má jẹ gbèsè la yukallifu Allahu nafsan illa wus'aha. èyí tọ́lọ́run ó bi wá pàṣẹ ṣe èyí tá lágbára rẹ̀ ní o. àmọ́ èyí tọ́ lágbára rẹ̀ olúwa ò ní bí ọ̀pọ̀ ṣe ṣe. ẹ má jẹ àjẹgbèsè sọdún o ìwọ tó o bá lágbára kọ yọ zakatul fitiri yọ ìwọ tó o bá lágbára mọ yọ o ṣe kan ni a yọ fún àní wọ́n láwọn tó kù díẹ̀ káàtó láwùjọ káwọn náà dọ̀rọ̀ lọ́jọ́ ọdún káwọn náà dùnnú ní ọdún àwọn kan lábàáyọ ọdún. ẹ má jà sáré fún ẹ má jà sáré kẹ̀kẹ́ ká jọ lúwélúwé o kó máa di pọ́ máa padà pé ní áá ah, ah, wàláì gbèsè jákà yìí ní ìtàn bẹ́ẹ̀. ẹ̀yin tán yọ fún pé ẹ fún yàn ẹ jí ó dọ́ta àwọn tán ní fún ẹ̀yin àbá ìmáàmù wọ́n yọ fún yín àwọn tán yọ fún yín tán gbé wákọ́dọ̀ yín wọn ò ní láì fi ó nítorí ẹ̀kan ṣe ni wọ́n ṣe wọ́n mọ̀ pé ilẹ̀ súnmọ́ àwọn èèyàn jù ẹ̀jẹ̀ kó dọ́dọ̀ wọn. zakatul fitiri yìí alẹ́ máa ti yọ nígbà tá a bá rí pé ọdún kù bí ọjọ́ méjì ìyẹn ni pé láti bí ọjọ́ monday tuesday alẹ́ máa yọ zakatul fitiri wa. ìtàn náà pé ẹ̀sìn ni anabi sallallahu alayhi wa sallam ó lẹ́ni bá ó ní ká wá yọ fáá ká tó lọ sí ìdùn ni. béèyàn bá béèyàn bá yọ tiẹ̀ tá a fi lọ sí ibi tá a fi wá darí wọ́n á yọ anabi ní sàká ń ṣe sàrà lásán ni. ó ṣe sàrà kí lára pé zakatul fitiri yẹn. n tẹ́ fún mi pé zakatul fitiri kìí ṣe pé sàrà lásán ni. bó ti yẹ ká ṣe é nu àwọn tábà lágbára ká rọ ráìsì gbogbo tó bá fi ń wọ̀n táwọn yẹn máa ń jẹ́ ẹ̀yọ fún wọn. lẹ́yìn eléyìí yá lọ sí eid bàbá lọ sí eid ó lẹ́kọ̀ọ́ à á ṣe díkìrí alimọ̀ọ́sẹ̀ lọ sí eid bàbá ń darí bọ̀ à ṣe díkìrí náà gbàdúgbọ́dún àwẹ̀ ni à ṣe díkìrí lọ à ṣe díkìrí bọ̀ ẹ má lùlù sí o ẹ má lùbàndírì sí kiri o kò sí lára ẹ̀sìn wa bẹ́ẹ̀. E si máa tẹ̀sí kiri yìí ẹ máa ṣe é bí sáwọ́tì ẹ máa ṣe pẹ̀lú ohun kan náà ẹ máa dá ẹ máa gbé ẹ sọ́dọ̀ orin tó wá nílá ẹ̀yìn àgbélẹ́yìn ẹ máa ṣe bẹ́ẹ̀ kò bá súnà nábì mu àmì ẹni kọ̀ọ̀kan wá máa ṣe tá a sì máa gbọ́ alẹ́ máa ṣe jákè àmọ́ kìí ṣe pé òun wá wàá ń gbà máa Muhammad sallallahu alayhi wa sallam àwọn obìnrin wọ́n lọ sí ìdù ni. ànẹ́bì kẹlẹ̀ báwọn obìnrin sọ̀rọ̀ ní ó ní káwọn obìnrin lọ sí ìd èkó tún wá ní ìdí ilé tàwọn obìnrin wa àwọn ìmáàmù náà wẹ̀ ẹbẹ̀rẹ̀ ọlọ́run wá kí ìdí wọn lé alẹ́ ní káwọn obìnrin lọ sí ìd àgbọ̀ ọ̀rọ̀bìnrin kan kó ànábìlẹ̀ máa ń ṣe nǹkan sùn mí kọ́ lọ ìdì òun ò ní bá kírun náà nì kó náà lọ wo eríire tí ń bẹ fún ìsìláàmù àtàwọn mùsùlùmí bẹ́ẹ̀ bá máa ń lọ o ẹ wá sí lọ ìsìláàmù o ìyá ọ̀dí òun là nábì rán sáwọn obìnrin kan lọ sí ìdù ìgbà wọn sọ lọ ànábì bá a bá rẹ́ni tí ò ní jẹ́ nu wa ń kọ́. ibẹ̀ láti gbọ́ yé pé àsáhàn mùsùlùmí obìnrin ẹ jáde ńlé wọn ẹ jáde síta àgbẹ̀rù ni pẹ̀lú jàlùbábà ni ẹ wọ́n ti dá àyòjì lónìí jàlùbábà ti wá dé aṣọ àwọn kan wọ́n bá ti rí lọ́rùn ọmọ púpọ̀ ní ti ṣé wọ́n náà ti di sàlámù àlékún ni bóyá dò lálù àlékún ti àmà ọkọ̀ tó dáa ní sàlámù àlékún dé ọlọ́ọ̀lọ́kan bí mi àti ẹ aṣọ mùsùlùmí jẹ̀lìbáàbù ó wá bèèrè lọ́wọ́ àdébísọ̀ aláhùn àlẹ́ wàsálàm inú wa rẹ́ni tí ò ní jàlì bàbá bóò ní wá ṣe wà ànábì ànábì ní kó ń wí kó ní kí nìyí kó ń wí bọ́dá ẹ dákun ẹ̀yin náà ìrajà fún àwọn ìyàwó yín lọ dá fún ìtọ́wọ̀ lọ yídì rè tó bá wà wọ̀ lọ yídì náà kó má bọ̀ ọmọ kó má wọ̀ bẹ́ẹ̀ ẹ má jẹ́ àwọ àwọn ọsọ tí ó máa da ọkàn rú alọ́sìn lọ́wọ́ bá ní ọwọ́ léṣe lọ ọwọ́ mínísítẹ̀tì lọ gbogbo tọwọ́ sálẹ̀ wọ́n ti ń rí báyìí sọ́kọ́ bẹ́ẹ̀ sí àwọn ẹ̀jẹ̀ bọ́mọ rẹ bá wọ̀ ọ̀kú ọlọ́ wọ́n bì wọ́n bí bí ìyàwó rẹ bá wọ̀ ọ̀kú ọlọ́ ibi tí ò wọ jẹ̀lú báwà tẹ́lẹ̀ wọ̀ ọrùn ẹ̀ méjì ló wà ọrùn rẹ ló ti ẹ̀wà wọ́tọ́jọ́ kọ́ ńlá sọ fún ilé ń gbọ́ yìí o obìnrin tí ò bá ti ní jẹ̀lú bábà tí ó wọ̀ kó jókòó lé ó bá jókòó lé náà tí ò lọ yìí sí sọ́kùnrin lọ gbogbo retí ń bẹnu àmàdánà yìí ọlọ́run má ṣe kankan fún wa ọlọ́run jó bá wa ọlọ́run gbogbo tí ń lẹ́nu ramadana yìí má ṣe kankan fún wa jó bá wa ọlọ́run wa la ilaha illallah gbogbo aburú tí ń bẹ níwájú tí ń bẹ lẹ́yìn ọlọ́run kókó kó fẹ́ ní kankan ọlọ́run wa la ilaha illallah má ṣàṣìgbọ́ alórí rẹ̀ yẹn ọlọ́run má ṣe alẹ́ lórí ibú o ṣé wá láwọn tí wọ́n ti ṣàforíjì fún wa la ilaha wa